tọmọ túbú ó dẹ ẹ̀gbọ́n mi ẹ ó dẹ fi yèdénú ẹ má bínú ẹ má bínú ẹ lẹsẹ pé ròdílé wa ń gbénu yín ẹ jọ̀ọ́ ẹ mi ẹ yẹ má bínú mo bẹ̀ yín torí Ọlọ́run ẹ má bínú ẹ jọ̀ọ́ mi ẹ jọ̀ọ́. torí ìfẹ́ kúnlẹ̀ fún mi. ẹ má bínú. no ẹ̀yin ẹ̀yin ará lè rí o ẹ rí o ẹ ń wo lórí o so ìwọ torí ìfẹ́ one nonsense love. ẹ̀gbọ́n mi o lè kúnlẹ̀ fún èmi. ẹ má sọ̀rọ̀ báyìí ẹ má sọ̀rọ̀ báyìí lẹ́ni tó rí rí ó lè kúnlẹ̀ so ìfẹ́ lè sọ ẹ́ di dámọ̀yàmá báyìí Ah! níwọ náà tó máa fi gbogbo nǹkan bú mi wà ní mo gẹ fìlà mi o kàwé mi o ẹ̀sùn mi ò ṣe nǹkan o lè torí ìfẹ́ kan tí ò wúlò o lè máa kúnlẹ̀ bú mi irọ́ ló wá pa kó kúnlẹ̀ láti èmi wo kó rìn láti wo èjèṣà déjẹ̀bú kó cross iléṣà kó wá gbọ̀nà èkó máa bọ̀ mi ò ní gbọ́ mi ò ní gbọ́ ah, ojú ayé nìkan ló tún máa ṣe online dating eh, online. láì ṣe pé bóyá èṣù ń jẹun lórí ẹjọ́ ẹ̀gbọ́n mi má bínú wọn láìkẹ bẹ́ẹ̀ èṣù ṣe kí ni. ìwọ bẹ ṣe ẹwọ bẹ́ẹ̀ náà ṣe ń ránṣọ ọmọ bíi pé èèyàn gbọ́dọ̀ tẹpọ sórí yín kẹ kí yẹyin tó ṣí ẹ má bínú náà mo ṣà ń bẹ ó dẹ̀ ń kúnlẹ̀ ìyẹn ni ó ń ṣe ó ń ṣe ajẹ lójú onílé ah, ah. ajẹ lójú onílé tó jẹ́ wípé ó máa já ẹ̀jẹ̀ báyìí a tún máa ó máa fàtẹ́gùn sí. ẹ̀gbọ́n mi mò ń bẹ̀ yín pé kẹ́ má bí. ẹ̀bẹ̀ náà nìyẹn àbí sórí kí ni orí bó ṣe rí máa padà lẹ́mọ́ iwájú orí ni bó ṣe rí máa lẹ́mọ́ iwájú orí dìde kókó bó ṣe ṣe dìde dìde kó jókòó dìde kó jókòó. ó de ewo ewo ewo ẹ̀gbọ́n mi ẹyà màrúngò máa ṣàánú mi Ọlọ́run ewo. eléyìí tó ṣe iná pè ní sára rẹ òṣùbà rẹ eh, sára rẹ òṣùbà rẹ ayọ̀yàyà sára rẹ̀ ni o túmọ̀ ṣe orí wọ́n ti ń ro kò ṣe fún one hour bó ṣe wọ̀nyẹn ṣáàdó bó ṣe wọ̀nyẹn ó dà pé kí n wá rí blọọkù kan bíi méjì kí n wá gbèsè lórí kó jẹ́ punishment fún ẹ fún online dating tó ṣe yẹn mo lójú ayé mi kọ́ ló ṣe máa ṣe online dating wọ́n gbòòrò mọ́ di ya lọ́wọ́ ọkọ níwọ̀n àjẹkùn rọ̀nà àti tán lóúnjẹ can't you see that tí ẹni mò ń ṣe no, no, no, no, no, wait, wait, wait. Okay, sit down. Sit down, my sister. Jókòó, jókòó. Okay, mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ẹ̀gbọ́n mi fẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ ó ju ọ̀rọ̀ yìí lọ ni. joko mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. ẹ̀ẹ́dẹ̀gbà mi ẹ̀ ń wò mí ràn ní sójú nǹkan tó wà lẹ́yìn lọ ni àtàkùn. ó jù bẹ́ẹ̀ lọ lórí joko mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ afẹ́ ní gbólóhùn bàbá àtọmọ. èmi wíṣà ṣe serve as your father sit down let me talk sense to your senses. àwọn àgbàlagbà ní tó bá ń bọ́ mo wí tágbàlagbà bá ní kó dìde kó ṣàdúró sọ síbẹ̀ dìde jòkó mo fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀. Eh, àgbàlagbà tí iná ń gbà mí ẹ máa ń ṣe láńgbáláńgbà kò jẹ́ ń lè mọ̀ bóyá àgbàlagbà tó tọ́ ní àbí ọlọ́run ọ̀rọ̀ yóò mi mọ́ ẹ̀gbọ́n mi mi mọ́ bí tẹ́ bìlọ́ǹgì ni ọlọ́run ẹ bá ah, ẹ̀gbọ́n mi Ọlọ́run ẹ má tún kúnlẹ̀ Ọlọ́run ẹ̀gbọ́n mi ẹ má tún kúnlẹ̀ Ọlọ́run ah, Ọlọ́run ah, ìkúnlẹ̀ abiyamọ o eh, eh, eh, wọ́n kìlọ̀ fọlọ́dẹ o ṣùgbọ́n kò gbà kìlọ̀ àìgbà kìlọ̀ ló ṣe kú pọ̀ lọ́dẹ wọ́n kìlọ̀ fọlọ́dẹ o ṣùgbọ́n kò gbà ìkìlọ̀ ah, àgbà ìkìlọ̀ ló ṣe kú pọ̀ lọ́dẹ. gbọ́ọ́ tára ẹni mo sọ fún ẹ dìde jókòó ń fẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìwọ kọ́ mo kílẹ̀ fún un èmi lè kúlẹ̀ fún ìyá tó máa jẹ orí ẹ lọ́la ni mò ń wo. Ah, ẹ̀wọ̀ ọlọ́run ò jẹ́ ẹ̀gbọ́n mi kí ló dé báyìí. then sit down let me talk to you sit down now. Ah, ah. má bẹ́ẹ̀ sọ̀rọ̀ mo ṣàlè mo ti mo jòkó oníkunlé àbòsí òun fọgbọ́n yọ ọ̀rọ̀ gún mi bẹ́ẹ̀ ló ń gún mi ló ń gún mi ló ń gún mi ló ń gún mi ó dẹ̀ ń dùn mọ́ ẹlẹ́nu jòkó. mi ò mọ̀ bóyá kí n jókòó náà ni bóyá tòótọ́ lẹ̀ ń sọ ẹ má bínú ẹ̀gbọ́n mi ẹ̀dẹ̀ jọ. mo ní kó o jòkó jòkó náà jòkó ẹ̀gbọ́n mi má bínú ẹjọ́ náà olórí sórí owó tí mo pa fún ẹ lẹ́ǹkan ṣé o mọ̀ pé àjù méjì lọ lọ́wọ́ bàbá àtìyá wa sórí gbogbo nǹkan tí mo ń sọ fún ẹ ọ̀rọ̀ ara ẹ mo ń bẹ́ẹ̀ sọ báwo ni ó ṣe máa pàdé èèyàn lórí fóònù lórí line bóyá lórí Facebook bóyá lórí Instagram tàbí Yahoo Messenger àbẹ̀wò ń bẹ̀ẹ́ má bínú ẹ̀gbọ́n mi. tó jẹ́ pé ẹni ẹ ló máa ń ranṣọ mọ́. ẹ̀gbọ́n mi ẹ wo. òun kọrin ìfẹ́ sí mo wà lẹ́yìn ẹ for over ten minutes ó kọ́ seriously i love you àti o tún lórí ẹ̀ o tún kọrin. òtítẹ́ ẹni kẹjọ mẹ́ ẹni bá ọkọ mẹ́ ọ fẹ́ àjò ọ̀rọ̀ àjò ìfẹ́ kankan. ẹ̀gbọ́n mi ẹ jẹ́ kí n mọ nǹkan tó ń bí inú bẹ́ẹ̀. ṣé like seriously i love you àtọrin ìfẹ́ tí mo kọ yẹn ló ń bí yín nú ni àbí mo chat ní time tí ó yẹ kí n chat èwo gangan ló ń dùn yín. adẹ́dà fún ẹ o dẹ̀ ní ṣe orí burúkú ah, ah, ọmọ dáadáa nìwọ ọmọ dáadáa lọmọ yẹn o olórí ọmọ gidi ló máa mú wálé ohun tó ń dùn mí bẹ́ẹ̀ gangan ni wípé ṣòro ẹni tí èèyàn bá fẹ́ fẹ́ ẹni tá a máa rí jú tá a máa rójú tá a máa rí mú ẹ̀ a máa mọṣẹ́ tó ń ṣe kí iṣẹ́ tó yẹ pé ní tó bá kọ ránṣẹ́ ẹni tó yẹ pé ó lè wà ní Òṣogbo kó gbé sí wípé Amẹ́ríkà ló ń wà. ẹ ń pariwo ẹ̀gbọ́n mi ẹ ń rọ. no bó ṣe bọ́rọ̀ ẹ ṣe ká mi lára bó ṣe ń sọ̀rọ̀ bọ́rọ̀ ẹ ṣe ká mi lára bó ṣe ń sọ̀rọ̀. wo the bottom line is. ah olúwa. o lè fẹ́ eh. o lè ṣe kí ni o lè fẹ́ ẹ̀yin náà lọ jókòó. kí n lọ jókòó. o ti gbà sími lẹ́nu o ti gbà sími lẹ́nu. <laughs> ọmọ dáadáa akẹ́mi ó kẹ́mi. Ah, bí mo ṣe fẹ́ kó máa ṣe gangan nìyẹn ó lórí lórí ṣó dẹ̀ rí ẹni tó máa fẹ́ yẹn ibẹ̀ á gbé ẹ ẹni tí mo mọ̀ tá a mọ̀ lé mọ̀ náà ẹ̀ ṣó ti gbọ́ bí a good girl ṣó gbọ́ kí n lọ jòkó o ti gbà sí mi lẹ́nu ọmọ adẹ̀ gbọ́ràn sí wọn náà lẹ́nu ò ní lẹ́jẹ̀ ruru lágbára ọlọ́run ayé ò ní bàjẹ́ kẹ̀mó kẹ̀mó skẹlẹ̀ kẹ̀mó kẹ̀mó skẹlẹ̀lẹ̀ skẹ kẹ̀kẹ̀ ọmọ ọgọ́ mo nífẹ̀ẹ́ náà <laughs> kẹ́mi kẹ́mi wo tó bá máa ṣe márèjì eléyìí tó fẹ́ ṣe yìí wàá mọ̀ pé o lẹ́gbọ̀n kan ṣùgbọ́n jẹ́ kó jẹ́ ni tá a mọlé mọ̀nà ẹ̀ tá a mọ ibi tó ti jáde kì í ṣe nìkan tó o kàn pàdé lórí láì tó wá ń kúnlé lórí ọdọọdún bíi ọdún kẹlẹ́ olólè ti wà lẹ́nu ẹ̀ ń sìn gbogbo ẹ̀ mò ń bẹ́ẹ̀ fọ́lò níbo ojú ayé ń gbọdọ̀ ṣe máa fẹ́ yẹn. ẹ bọ̀bọ̀dá mi ẹni tí mò ń sọ̀rọ̀ ẹ̀ ń pa ẹ̀ tẹ̀ tí ẹ mọ̀ tágbàlagbà bá fẹ́ ṣe nǹkan ok ẹ ti jẹ́ kí ẹ ti jẹ́ kí understand nǹkan tó ń ru yín nínú tó ń bí yín nínú tẹ ṣáà ń ru bí òkun tẹ ń ru bí òkun látàárọ̀ ẹ ẹ <laughs> béèrè ọ̀rọ̀ lọ́wọ́ èmi ẹ ti ẹ béèrè alice ẹ kọ́kọ́ gbọ́ lọ́rọ̀ ẹnu èmi tí mo jọ ọmọ kékeré ẹ bí mi pé kí ni reason má dẹ̀ ṣàlàyé thank you ẹ̀gbọ́n mi hmm? ṣe rí ìfẹ́ òun là kọjá òfin. ìkéṣẹ́ bá mọ̀ ọ́ ìbọn ló wà ń gbọ́ mi ẹ hmm. sọ pé ó de ní. ó de ní fẹ́lá kọjá òfin. ṣé tá a bá ń sọ̀rọ̀ ìfẹ́ hmm. a lè go extra miles kò sí nǹkan téèyàn lè ṣe fúnfẹ́. ló ṣe fẹ́ ràjò ìfẹ́ ó ti yé yín ìkẹta ni wípé ṣé wàá rẹni ta wá tẹ̀ wá ń sọ̀rọ̀ nípa very responsible. máa ń tó kọ sínú chat yẹn responsible yẹn ló kọ ìwọ náà ti gbà sórí ló wá ń gbé bẹ́ẹ̀ nígbàgbọ́ ti pé ó responsible àìmọye ẹni tó fake responsibility lórí line ojú ayé mi kọ́ ló ṣe máa fẹ́ ọ̀bọ yẹn sẹ́. ẹ̀gbọ́n mi ó wà responsible ó níṣẹ́ lọ́wọ́. iṣẹ́ wo ló ń ṣe. ó ń ṣiṣẹ́. ó ń ṣiṣẹ́. yes iṣẹ́ wo ló ń ṣe. ó dẹ̀ ń bá ó ń ṣiṣẹ́ ó ń ṣe iṣẹ́ ó dẹ̀ ń bá àwọn òyìnbó ṣiṣẹ́ ó lọ sọ́fíìsì ó ń dé. àwọn mi ò ń hmm. ṣiṣẹ́ and their size up ó ti rí mo ti rí àwọn àǹtí ẹ̀ mo ti meet àwọn àǹtí ẹ̀ tó bá gbó fèkì àǹtí náà nǹkan ṣe láyé tó ẹgbẹ́ èèyàn ṣe wẹ́dì èèyàn ló ń yá ọkùnrin olókùnrin fi ṣe bàbá fi yá yọ níyà fi ṣe ìyá lẹ́kọ̀ọ́ yìí ee táre mu sọ fún ẹ fẹ́ni tá a rójú rí mú ẹ kì í ṣe ẹni tó wà lórí. ẹ̀gbọ́n ẹ sick ah ẹ sick ẹ sick ẹ nídìí ogun ẹ nídìí ogun gidi ẹ sick ni ẹ sick lórí ẹ sick lọ́kàn ẹ sick nínú ara ẹ sick ní brain ẹ sick ẹ̀gbọ́n mi. Ah, ọmọ ìtúṣe nǹkan bá burú mi ah, ọmọ ìtúṣe nǹkan bá burú mi mo bá burú mi ṣe ẹrọ ọjọ́ tó kọ́ mi sí ìgbà ọjà yẹn ló lè ṣe wọ́n fẹ́ yọ ọláyà kẹ́. ẹgbẹ́ òṣìlẹ̀ sọ ẹ́ sì. wọ́n ti ṣe ẹ̀ka fún kẹ́mi yóò dára. ẹ kọ́ yọ mi òṣì lójú ni ẹ sì. ọlọ́run ni ọmọ fún mi nífẹ̀ẹ́ àbúrò mi mi fẹ́ kí gbogbo ṣẹlẹ̀ sábúrò mi gbogbo kan tí mo ṣe. ọlọ́run ni mo ọlọ́run nínú mi ọ̀rọ̀ kan mi. ọlọ́run nínú yọ̀rọ̀ kan yóò ṣe. ọlọ́run mi fẹ́ kí nǹkan tí ò orí facebook ló ti tán mo tọ́lẹ̀ lọ pa wọ́n mi fẹ́ kí kan tí ó dẹ̀ ṣẹlẹ̀. wọn gbọ́ kan tẹ́ ẹ sọ onígbé àbòsí ilé ló ń tú mi ò ṣàbúrò yín. ọlọ́run máa jẹ́ kó àbúrò mi fẹ́ online date ẹ̀yà alẹ́ máa dá sí ẹ máa dá sí ó ti sún mi mo yọ ní pọ́nmi. ẹ̀yin lè fẹ́ para yín ẹ lè pa mí. ẹ máa yọ ní pọ́nmi ẹ máa dá sí. olùgbé sọnù. báwo ló ṣe rí lọ́dọ̀ ọtí yín online date ẹni tẹ́ ẹ rí rí tọ́jà kó lè fẹ́ẹ̀kì ìlú tó wá. ó fèkè ó fèkè bàtà ẹ travel rí ẹ lọ lóyìnbó rí ẹ mọ bó ṣe ṣe ẹ kàwé ọpọlọ yín dúdú àgbàyà ní enemy of progress ní ìka burúkú sí. wọ́n ti ṣe nǹkan fún ti ṣe jù fún mi wọ́n ti ṣe nǹkan fún mi. àwọn sùkúù sọnù alábòsí òṣì àgbàyà ẹ fẹ́ kí sóríire mo lè máa sọ ire lórúkọ jésù máa sọ ire ẹ̀fẹ́ kí ẹ̀fẹ́ ẹ̀fẹ́ kí ẹ̀fẹ́ kí ẹ̀fẹ́ kí máa yìí. mo ti padà géètì àbúrò mi o mo ti géètì àbúrò mi ẹ̀yin ará ilé wa ẹ̀dá Ah, bó ló ṣe rí lọ́dọ̀ ọ̀tí yín tẹ́ máa ṣe online dating ṣẹ́yìn lè gbàrú ẹ̀ tó bá gbàgbúrò yín lòun tẹ́ lè gbà ìkejì rẹ o. má lọ wáṣẹ agbálẹ̀ sí. ìkejì rẹ o mo mọ tí mò ń ṣe o. àìníṣẹ́ náà ló sọ yín dira dáadáa ẹ má lọ wáṣẹ gọ́tà ṣe kẹ́ mọ́ bá wọn fọṣọ kiri àdúgbò àgbàyà. bẹ́ẹ̀ ni èèyàn lè fẹ́ràn náà ẹ̀rọ sáìn bẹ́ẹ̀ mi ṣe fi o lórí alátakò àti ìyànbá ríyàn tí ìyànbá rí tí ìyànbá ríyàn tó yàn láì pẹ̀lú mi ò bẹ́ẹ̀ mi ṣe fi mi rò kí nǹkan tó bá àdéhùn wa ń Eh, eh, just to catch phone kí n kọ ṣàmà enjoy ẹ náà kò sí much kì í ṣe pé bóyá relationship yẹn máa ó máa lead sí nǹkan ó dẹ̀ lè lead sí nǹkan torí mo máa ń gbọ́ but just to catch phone um, gist how was your day how has it been tell me about your work tell me about your friends just gist for you not to be lonely. mo lè fẹ́ yàn lórí alátagbà mo lè fẹ́ ọ̀wẹ́ lọ tábà ríra wa tábà jọ ń sọ̀rọ̀ lórí náà táàrí ra fèsì àṣì máa máa dá òtù ara wọn bọ̀ tábà ti ríra wọn nà wọn tábà jọ bẹ̀rẹ̀ sí ní mú bá ń sọ̀rọ̀ táì pinni màá mọ̀ pé mo lè fẹ́ àbí mi lè fẹ́.